ẹ̀kọ́ ìkẹtàlélọ́gbọ̀n bí àwa bá dẹ́ṣẹ̀ kí ló lè ṣẹlẹ̀ bí onígbàgbọ́ bá dẹ́ṣẹ̀ jésù sọ ìtàn yìí ọ̀dọ́mọkùnrin kan kúrò ní ilé ó lọ sí ìlú òkèrè ó sì hu ọ̀pọ̀lọpọ̀ ìwà ibi níbẹ̀ ó dẹ́ṣẹ̀ sí bàbá rẹ̀ nípa ṣíṣe àgbèrè ó sì ná owó bàbá rẹ̀ ní ìnákúná kò pẹ́ lẹ́yìn èyí ni ìyàn ńlá kan ṣẹlẹ̀ ní ìlú náà ọkùnrin yìí ti di òtòṣì àti aláìní ebi sì ń pa á. Iyè rẹ̀ wá sọjí pé òun ti dẹ́ṣẹ̀ sí Ọlọ́run àti sí bàbá rẹ̀. Nítòótọ́, ó kábàámọ̀ fún àwọn ìwà ẹ̀ṣẹ̀ gbogbo tí ó ti hù. Ó padà sí ọ̀dọ̀ bàbá rẹ̀. Bàbá ọmọkùnrin yìí fẹ́ràn rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ pé ó ti dá ẹ̀ṣẹ̀ ńláńlá sí bàbá rẹ̀. Pẹ̀lú ayọ̀ ni ó gbà á padà ó sì dáríjì í bí àwa bá dẹ́ṣẹ̀. A ní láti ronúpìwàdà nítòótọ́ kí a kábàámọ̀ fún àwọn ẹ̀ṣẹ̀ náà kí a sì kọ̀ wọ́n sílẹ̀ ọlọ́run yóò dáríjì wá yóò sì gbà wá padà gẹ́gẹ́ bí baba tí a kà nínú ìtàn yìí bí ó ti gba ọmọ rẹ̀ padà jésù wípé ayọ̀ ń bẹ ilé ọ̀run lórí ẹlẹ́sẹ̀ kan tí ó ronú pìwàdà